بسم الله والحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه akíyè yìí ló gba wa nílé káàbọ̀ sórí àtò alilmu nurun ètò tí àjọ kan tí a mọ̀ sí amarkasu kọlíbi salim tí ó kalẹ̀ sí jọǹkú àmùdáwó jèrè tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà pẹ̀lú àánú ọlọ́run àìmọ̀ ní àǹfààní láti gbọ́ wa ní gbogbo àdédé àkókò yìí nínú oṣù abiyì tí a wà yìí abu sumayya murtada alim ní orúkọ tèmi rédíò amúlùdùn ninety nine point one mọ́níyà ní ìbàdàn ni a ti ń mú ètò wá sétí gbọ̀nyìn ìmáàmù wa suleiman hamza abu ahmed tí àjọ máa mú ètò wá wọ́n wà pẹ̀lú mi bí a bẹ̀rẹ̀ ètò pẹ̀lú àna ọlọ́run imam bismillah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. alhamdulilahi rabbil alamin wa salatu wa salaam ala rasulillah wa ala ahlihi wa sahbatihi wa man salaka maslakahu ila yawmi ddin adọ́pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah atọ́rọ̀ kí àti gẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráalé àti àwọn sàhábà rẹ̀ ìkẹ́ àti ọlọ́run ọba kó mọ́sá máa bá ẹnì kọ̀ọ̀kan wá gbé títí láéláé pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhana ibi tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá olówó subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alukur'an alkarim ọlọ́ba ni yá ayọ́ alẹ́dínà àmànú kutiba aleikum siyamu kama kutiba alẹ́dínà min qablikum la'allakum tattaqun ọlọ́ni àpè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ààwẹ̀ àti ṣe ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bó ti jẹ́ ọ̀ranyàn fún àwọn tí ó ti ṣáájú yín la'allakum tattaqun kẹ́ ẹ lè bá jẹ́ni tí yóò payọ́ ọlọ́run àwọn àfọwọ́ wọ́n ní látara àgbékalẹ̀ gbólóhùn ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ pé kútìbà á gbé àgbọ́yé látara rẹ̀ wípé ìtumọ̀ rẹ̀ náà ni pé ààwẹ̀ ìyìn tó jẹ́ ọ̀ranyàn nínú iṣẹ́ ìjọsìn òun náà ni pẹ̀lú àgbékalẹ̀ àyà yìí anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò tún sáláyè ṣe àlàyé fún wa nínú hadithi ti abdullah ibn umar radiyallahu ta'ala anhu hadithi yìí ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ imam bukhari ó ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ imam muslim òun náà ni hadithi arkanul islam hadithi origun islam anabawa muhammad sallallahu alaihi wasallam wani buniya li islam ala khamsin shahadati an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu wa iqami as-salah wa ita'i az-zakat wal hajj wa sawm anabawa muhammad wani ẹ̀sìn islam orí òkú márùn ni ọba adẹ́dà ọba Allah subhanahu wa ta'ala ló gbé ẹ̀sìn islam lé anabi wa ń ka àwọn òkú márùn yìí títí tànàbí fọwọ́ dórí ramadan nínú òkú kan nínú òkú ẹ̀sìn ó túmọ̀ sí pé ẹni tí bá ń gba àwẹ̀ Ramadan ó ti ń mú òpó kan dúró nínú òpó márùn tó gbé ẹ̀sìn Islam tó gbé dúró lẹ́yìn ìgbà tá a bá ti nígbàgbọ́ nínú ọ̀run tá a bá ti nígbàgbọ́ nínú ìjọkan sọ Ọlọ́run tá a ṣe lẹ́yọ̀kan nínú gbogbo àlámọ̀rí ayé wa bákan náà tá à ń kírun tá à ń yọ zaka tá à ń ṣiṣẹ́ hajj nínú òpó ẹlẹ́ẹ̀karùn-ún náà ní òpó ti ààwẹ̀ tábà wá ń bira wa kí là ń pè ní ààwẹ̀ èyí tí lábá ń pè ní asọ́wọ́m awẹ́síyàmù oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn àfọ onímọ̀ ẹ̀sìn ti ṣàlà ni wọ́n ti sọ fún wa nípa kíní ń jẹ́ pàápàá ààwẹ̀ nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ yìí a lè gbẹ́ inú gbogbo ẹjọ́ sínú ọ̀rọ̀ tó sọ yìí pé níta ń pè ní asiyam awisawm ona ni ibaratun anil imsak anil akli wa shurbi wa an jami min tuluci il ila gurubi shams maaniya ti tacabudi lillahi tacaala nítàpé ní àwẹ̀ náà ní kákára ró níbi jíjẹ àti mímu àti gbogbo ohun tí máa ń bá àwẹ̀ jẹ́ pátá látìgbà tí àlùfájàrí bá ti yọ tó fi di pé òun ó wọ̀ pẹ̀lú àníyàn pàfẹ́ sin ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀kọ́ tó ń bẹ níbi àlàyé yìí onípe ń tàǹpẹ̀ ní àwẹ̀ àti ó tayọ ká jẹ ká má nìkan ó tún bọ́ sórí àwọn nǹkan míì tó jẹ́ pé èèyàn lè má tètè lákèésí ẹ̀ tó sì dẹ́nu àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ irú àwọn nǹkan wọ̀nyí tó bá di ìgbà tí ìdánilẹ́kọ̀ọ́ bá tẹ̀síwájú á tún máa ṣe àlàyé ní orí ẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ṣe àlàyé fún wa nínú àkọọ́lẹ̀ tó pọ̀ rẹpẹtẹ ọlá tí ń bẹ fún kéèyàn máa gba àwẹ̀ ní pàtàkì jùlọ àwẹ̀ ti Ramadan anábìwá Muhammad nínú hadisi ti Abi Umamata al-Bahili ta'ala anhu àfọwọ́ ibn Hajar al-Asqalani rahimahullah wọ́n ní hadisi yìí ó wà bí sahih àbí umama yìí ló ń sọ pé qultu ya rasulallah murni akhudhu anki ó ló ń sọ pé wà níbi wa muhammed pamiláṣẹ nǹkan kan tó yẹ kó bá ti pamiláṣẹ rẹ̀ máa dún ní ma eléyìí ní sọ sí àwọn sàhábà níbi wa muhammed wọ́n máa ń béèrè lọ́wọ́ níbi wa muhammed nípa aṣẹ olóore tí ó sùn wọn máa ọlọ́run ọba ọba olówó ọba àlekè ọlá àbó mẹ́mà wọn béèrè pé pamiláṣẹ nǹkan kan wà anábì ní àwẹ̀ ni kò tẹra mọ́ kó máa gbà tó pé nínú iṣẹ́ tá a fi súnmọ́ ọlọ́run ọba nínú iṣẹ́ tá a fi rí ojú rẹ ọlọ́run kò sí ẹlẹ́gbẹ́ àwẹ̀ nínú hadithi ti Abi Huraira radiyallahu ta'ala anhu anábì sallallahu alayhi wa alihi wa sallam ó ṣe oríṣiríṣi àlàyé fún wa níbi hadithi al-Qudsi ní hadithi tó jẹ́ pé hadithi rabbani hadithi tó jẹ́ pé ọlọ́run ọba àlékè òun ló ń sọ ọ̀rọ̀ yìí fún anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ti kalára rẹ̀ anabi ni ọlọ́ọ̀bá ń sọ fún wa pé kullu amali ibni adam lahu illa siyam ọlọ́ọ̀bá àlékè ọlá ní gbogbo ṣẹ́ ẹrú òun náà ló ní illa siyam àfàwẹ̀ nìkan fa innahu li wa ana ajzi bi ọbọlówà ní ààwẹ̀ tẹ́ ni tòun ọlọ́run ọba ni òun lòun sì lè san ẹ̀san rẹ̀ àwọn àfọwọ́ ní mímẹ́sìn wọ́n ní ó tó fún oṣù ramadan ó tó fún ààwẹ̀ gan lápapọ̀ lápọ́nlé wípé ọba olówó wa ó ṣe àfitì àwẹ̀ sọ́dọ̀ rẹ̀ nínú gbogbo ìjọsìn àwẹ̀ nìkan lọ́lọ́run fi ti sọ́dọ̀ ara rẹ̀ wọ́n ní lẹ́yìn fi yé wa wípé àwẹ̀ gbígbà nǹkan tó ṣe pàtàkì níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan tó súnyàn mọ́ oríire tó súnyàn mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ́kípẹ́kí òun náà ní àwẹ̀ torí ẹ̀ ló fi ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ló tún fi tẹ̀síwájú pé wàsíyàmù jannatun kódà àwẹ̀ tá a rí nínú àwọn oríire tó ń bẹ níbẹ̀ òun náà ni pé junnatun òun náà ni pé gàgá ni àwẹ̀ láti má jẹ́ kéèyàn wọnú ọlọ́run bá fi hàn pé gbogbo ẹni tó bá jẹ́ aláwẹ̀ gbígbà tó dá gàgá tó fi bàárẹ̀ àsáàrin òun àti iná ọlọ́run yẹn eléyìí ni anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi sọ fáwọn abákanná nínú hadith sahal ibn sa'ad hadith imam bukhari tánàbí ti ń ṣàlàyé fún wa pé inna fil jannati baaban yuqalu lahu rayyan anábì ní kan bẹ nínú ilẹ̀kùn tó wọ ọgbà àlìjánná táǹpẹ́ ní ilẹ̀kùn rọ̀yàn ànàbí yẹ́dẹ̀ kọlùmín ọ̀sán ìmọ̀n lálùkìyàmọ̀ àwọn aláàwẹ̀ ni wọ́n wọlé lẹ́nu ọ̀nà náà eléyìí ó ń ṣàfihàn oríire ńláńlá tí ń bẹ fún kéèyàn máa gbààwẹ̀ nínú àdéhùn tá à ń bá lọ tẹ́lẹ̀ ànàbí ní níparí àdéhùn yẹn ó ní wálé sọ ìmì farahatan yafrahuma ẹni tó bá ń gbààwẹ̀ ẹ̀ẹ̀mejì ní òdùnnú ìdùnnú àkọ́kọ́ inda fitrihi òun náà nígbà tó bá gbààwẹ̀ látàárọ̀ tilẹ̀ fi sùn nígbà tí ilẹ̀ sùn tí magrib wọlé ọjà àwẹ̀ nínú rẹ̀ ó máa dùn pé ọlọ́run jẹ́ ká bá tò níjà bákan náà tó bá tún wá pàdé ọlọ́run ọba níjọ́ gbìndé alkiyama yóò tún wá di ẹni tí ọlọ́run ọba ó yọ́nú sí yóò di ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí yóò kẹ́ torí ẹni ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi wá ṣe àlàyé fún wa pé ó sọ ramadan ta tiẹ̀ wá wà ń bẹ̀ yìí ní pàtàkì jùlọ ẹni tọ́lọ́run fún níyọ̀ǹda láti lè gbà á a gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá ti ṣẹ̀ síwájú ọlọ́mọ sí àforíjìn rẹ̀ fún o arákọ ilé ilé nínú hadithi al-bukhari wa muslim hadithi abi hurayrata radiyallahu anhu ani man sama ramadana imanan wa ihtisaba gufira lahu ma taqaddama min dhanbi anábìrin tó bá gba ramadan pẹ̀lú ìgbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú sí ọlọ́run àti pẹ̀lú àníyàn pé ọlọ́run ọba yóò fún un ní ẹ̀san tó kún rẹ́rẹ́ anábìrin tó bá gbà pẹ̀lú àníyàn báyìí ọlọ́run bó ti ṣe àhádànù yóò ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátá tá a bá wọlé yìí ó wà níbàámu sí ní tábù rẹ̀ ràgbà wà bákan náà nínú hadithi lọ́dọ̀ Imam Muslim tó ti sọ pé anabi Muhammad sọ pé wa Ramadan ila Ramadan mukaffiratun lima baynahunna idha ijtunibatil kaba'ir anabi ní àwẹ̀ Ramadan kan sí kejì ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́lọ́ máa fi ṣe fún yàn tí yàn bá ti jìnnà sí ìwà ẹ̀ṣẹ̀ ní ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá náà ni kéèyàn ó jalè kó mutí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ pé wọ́n ro ìyà tó dógbin mọ́ níwájú ọlọ́run bóyá iná ni wọ́n sọ nípa rẹ̀ ni àbẹ́ni náà ò ní ràánú ọlọ́run àbẹ́ni náà ó jẹ̀yà nínú sàárè irú àwọn ẹ̀ṣẹ̀ yìí là ń pè ní ẹ̀ṣẹ̀ ńláńlá arábìtì máa ti jìnnà sílẹ̀ tọ́lọ́ba ní kí Ramadan kó tún máa bá àyàn láyé ọlọ́run máa pa ẹ̀ṣẹ̀ téèyàn ṣe lọ́dún tó lọ yóò máa parẹ́ lọ́dún yìí àwẹ̀ tá a wá ń sọ yìí ó túmọ̀ sí pé kọ́lọ́n kó jẹ́ kó bá àyàn láyé oríire ńlá ńlá gbáà ni káwé tó wá lè di káwé tó lè lẹ́tọ̀ọ́ fún yàn láti gbà májẹ̀mú méjì ń bẹ májẹ̀mú àkọ́kọ́ òun náà ni májẹ̀mú at-taharatu min al-hayd wa nifas gbogbo ẹni tó bá jẹ́ obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tàbí tó ẹ̀ṣẹ̀ bí máa lé tẹ́jẹ̀ bí ò tí ì dá lára rẹ̀ kò láǹfààní àti gbààwẹ̀ nítorí àdìsí Abi Sa'id al-Khudri radiyallahu anhu tánà bí sọ pé idha hadatil mar'a lam tusalli wa lam tasum tóbìnrin tó bá ti ń ṣe nǹkan oṣù kò láǹfààní láti gbààwẹ̀ bákan náà kò lẹ́tọ̀ fún láti kírun ẹni tó bá ti ń ṣe nǹkan oṣù lóbìnrin tàbí tó ẹ̀ṣẹ̀ bí máa lé tẹ́jẹ̀ bí máa ń bẹ lára rẹ̀ kò láǹfààní kò sí lẹ́tọ̀ nínú ṣàríà Ọlọ́hun nínú súnà anábọ̀ Muhammad fúnra ẹni bẹ́ẹ̀ láti gbààwẹ̀ tó bá wá gbààwẹ̀ àwọn ẹni bẹ́ẹ̀ ọ̀lẹ́ṣẹ̀ ńlẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ti jẹ́ káàwẹ̀ ọ̀lẹ́ṣẹ̀ ńlẹ̀ òun náà ni májẹ̀mú àníyà ẹ̀rí pé ní ṣáájú àti sọ pé máa níyà ti ta'abbudi lillahi ta'ala májẹ̀mú àníyàn èèyàn máa ń ní àníyàn ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní innamal a'malu binniyat anabi gbogbo sẹpátá pẹ̀lú àníyàn ni gbogbo ẹni tó ṣèyàtọ̀ láàrin tí ń gbààwẹ̀ àtẹni tí ò jẹun àníyàn náà ni èèyàn lè jí látòórọ̀ kó má jẹun bóyá torí pé níyàn dùn ni àbí tó pé ó wà ní ìbànújẹ́ àbó tiẹ̀ rí ìdíwọ́ kan àbí kejì lẹ́nu iṣẹ́ tí ò bá jẹun látàárọ̀ tó ti jí tó fi wá di alẹ́ tí magrib wọlé àní irú ẹni báyìí láàyò kọ́lé náà sọ yìí àní pèlá láwẹ̀ àníyàn àṣẹ pàtàkì ni àníyàn yìí náà ètò wa ni pé ká mú wa kó ti wà lọ́kàn wa lóru nígbà tí a bá ti jí táǹsì kò kẹ̀kẹ́ ká jẹ sàárì kò wá sí nínú ìlànà tànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam kò sí nínú ìlànà Islam ká sọ wípé a fẹ́ dà níyàn pẹ̀lú ẹnu ló fi jẹ́ pé Imam Nawawi rahimahullahu ta'ala oní la yasi'u as-sawmu illa bi niyatin tòótọ́ náà la mọ̀ pé kò sí ààwẹ̀ ààwẹ̀ ò fẹsẹ̀ rìn rẹ̀ láì sẹ́ àníyàn wa mahallu al-qalb ààyè tá a sì dàníyàn sí náà inú ọkàn wa ni ó túmọ̀ sí pé ìṣesí tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá àwọn ẹlòmíì ó máa gbìyànjú àti ṣe lóru àkọ́kọ́ ní Ramadan ìwé àníyàn tó ti patì láti last year yọ máa wà eléyìí àdádálẹ̀ nìyẹn jíjí tó jí tó gbóúnjẹ kaná tó ń ṣe kù kẹ̀kẹ́ ìyẹn làníyàn sísọ àtàláfòdòbìnrin ìyá bìdà ká máa sọ àníyàn nawaitu fárídà síyámì kìí ṣe lórí àwẹ̀ nìkan lórí gbogbo òjọsìn nínú àdádálẹ̀ nínú ẹ̀sìn tọ́lọ́wọ́ ọ̀yọ́nú sí tí ò sí ńlànà tà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ pé wa kullu bid'atin dalala anabi ń gbogbo tó a bá sọ̀kè ní bídíà ní tá a bá sọ̀kè ládàá lẹ̀ ọ̀nà àná ni anabi sílẹ̀ tó bá ti sọ̀ náà nù tí ó bá lọ́mú kankan wá fọwọ́ rọ́dùn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ò gbà ọlọ́run kó má ìjọsìn wa kó má kọ fún wa so ní ṣókí ẹ̀yin jàmá wa a kì da àníyàn pẹ̀lẹ́ nù ọkàn ni àníyàn gbé hmm. lórí àwẹ̀ lórí gbogbo ìjọsìn pátá tábà ti sọ̀rọ̀ àníyàn ọkàn nígbé adà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúró ń bí lẹ́nìí kọ́lọ́mù bá kútu ṣọ́ wa ìgbà tá a tún fi pàdé pẹ̀lú àánú ọlọ́run náà lọ́la ẹ má jẹ́ àgbà wí mo ṣe sọ pé ètò yìí a máa gbọ́ ní déédéé àkókò yìí ní gbogbo òru nínú àwẹ̀ kọ́lọ́mù kó fún wa láǹfààní láti lè ṣe bẹ́ẹ̀ ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí òun náà ni àjọ tí a mọ̀ sí markasu kọ́líbù sẹ́líìmù tí a sọ pé wọ́n wà ní jọǹkú àmùdá òjèrè ní ìlú ìbàdàn bí táàtù fi pàdé pẹ̀lú àna ọlọ́run nígbà tí ó bá tó àsìkò á fún wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a lè fi ìmọ̀ràn àbí ìbéèrè ránṣẹ́ sí nígbà tètò bá tún tẹ̀síwájú sí Abu Sumayya Murtada Alim ní orúkọ mi pẹ̀lú òtún ètò yìí Imam Tajudeen Ọmọ́tọ́lá ninety nine point one táwọn yọmọ́níyà ní ìbàdàn ni a ti ń gbóhùn sáfẹ́ assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.